الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم جميعا أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أدوكم لليدا واتشي الله سبحانه وتعالى تشاني مياتي بلي إسلام tó yọ̀dá fún ìní àti ẹ̀yin láti kírun tààrọ̀ ní jàmáà ọlọ́nkó gbà ní táàní kí o ní ìmá ọlọ́mọ́sílẹ̀ ṣe àkìmọ̀ fún wa ọpọlọpọ rẹ̀ jẹ́ káàkì láyé láyé wa kò sì tẹ́wọ́gbà lọ insha Allah ta'ala afẹ́gbẹ́ ọ̀rọ̀ kékeré kan yẹ̀wò ṣùgbọ́n tó jẹ́ ọ̀rọ̀ tó wúwo ó kéré ṣùgbọ́n ó wúwo òun náà ni táǹpé ní ká máa fún gbọ́ yìí sọ yìí tí ń pè ní rumors ká máa fún káàkiri adamu shawaz nashiri shahad fil islam the impermissibility of spreading rumors and false information in islam ọlọ́run bá lè kí ọlá ó jẹ́ ká mọ̀ nínú alkùrán ní wọ́lá kọ́díkà rọ́mùnà bani adam láì sí èméjì a ṣe àpọ́nlé a gbé àjùlọ fún àwọn ọmọ àwàdámà àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún wa látọ́ sọ kò ló ń kà nínú èyí tó tóbi jù nínú ìdẹ̀ra tí ọlọ́wọ́ bá ṣe fún àwọn ọmọ èèyàn òní ni'matul lisan wal bayan ìdẹ̀ra pé ó fún wa nígbà láàyè láti máa sọ̀rọ̀ àkàn máa ké bí ẹyẹ lásán a ò máa ké bí ẹranko lásán àwọn kìnnìún àwọn máa bú nínú igbó àwọn ẹranko yòókù náà ní bí wọ́n ṣe ń ké kíkéhùn náà là ń gbọ́ ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn ọlọ́run fún wa ní ahọ́n ó ṣe àwọn ibùṣẹ́nú pè àti àwọn ọ̀nà tí àwọn ará tí kọ̀ọ̀kan ń gbà jáde wá fún alágbára ìmá gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú àlàyé àti tútù ọ̀rọ̀ gbígbégunra wọn ilé ìjẹ́ ìdẹ̀ra kan tó ṣe wípé ó tóbi pẹ̀lú ilé ó ní gbogbo tí ń jẹ́ òdodo lódi nǹkan tí a ń tàn ká eléyìí agbára ìmọ̀ lè sọ̀rọ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣàlàyé ṣùgbẹ́nù bí ó ní ìmọ̀ gangan fúnra rẹ̀ ní kí ń fán ká ìtọ́sọ́nà pàápàá àlàyé ọ̀rọ̀ ọlọ́run kí ló fẹ́ kí ni ò fẹ́ ń jẹ́ kó tàn káàkiri rẹ̀ àmọ́ ṣá o bí ìdẹ̀ra yìí ṣe tóbi tó ta sọ kó kéré ṣùgbọ́n tó wúwo yìí bó ṣe wúlò tó yìí ó lè tún di nǹkan tí yóò jẹ́ aburú fún wa nígbà tí a bá lò lọ́nà tó tọ́ ó lè ṣokùnfà ní tó lè dá rògbòdìyàn sílẹ̀ láwùjọ ó lè ṣokùnfà ìbàjẹ́ ní àwùjọ ó lè dá ìbẹ̀rù bojo ìpayà nílẹ̀ nínú àwùjọ ó lè dá àbámọ̀ nílẹ̀ nínú àwùjọ ó sì lè fa ṣe tèmi kí n ṣe tiẹ̀ ìjà wàhálà rúgúdù àti ọ̀tẹ̀ ó lè dá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà làwọn náà ti rí lórílẹ̀ bí wọ́n ṣe lo ahọ́n wọn láti da ẹbí rú bí wọ́n ṣe lo ahọ́n wọn láti da àdúgbò náà ṣe lo ahọ́n wọn láti tú odidi ìlú tí wọ́n túká bí wọ́n ṣe lo agbára ìlékè ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n dá ogun sílẹ̀ láàrin orílẹ̀-èdè méjì kódà láàrin gbogbo àgbáńlá ayé pátápátá pàápàá jùlọ lásìkò tí a wà yìí èyí tó ṣe wípé ẹnìkan ṣoṣo tó bá sọ ọ̀rọ̀ kan ẹgbẹ̀rún èèyàn lè máa gbo le náà káàkiri àgbáláyé kódà ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn wọ́n lè máa gbọ́ nítorí náà ó ṣe pàtàkì fún àwa mùsùlùmí láti ṣọ́ra fún lílo ahọ́n àti agbára tọ́lọ́wọ́n bá fún wa níbi máa gbé ọ̀rọ̀ kalẹ̀ láti kó ṣọ́ra láti lò kó má àwùjọ rẹ̀. pàápàá jùlọ ní àsìkò tá a ìtàǹkì ní digital age àwọn nǹkan méjì kan ṣẹlẹ̀ digital revolution àti knowledge revolution ìyẹn ni wípé àwọn nǹkan tá a láǹfààní ẹ̀ tẹ́lẹ̀ láti lè máa bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tàbá kọ lẹ́tà sílùú òyìnbó tẹ́lẹ̀ ẹ̀yìn oṣù kẹfà láti gba torí pé bí oṣù mẹ́ta ni ó lò kó tó dé ilé ìbò tí wọ́n bá tó kọ ètì lọ́hùn yóò tún lè bí oṣù mẹ́ta kó tó dọ́dọ̀ wá bá sọ pé ọmọ rẹ ẹnìkan fẹ́ kọ lẹ́tà ní ìsìn bàbá ẹ̀ tí wọ́n ní káwọn sanwó nílé ìwé wọ́n ti parí ìdánwò wọn tí wọ́n fi lé ọmọ nǹkan skul kí lẹ́tà tó dọ́gbọ̀ bàbá dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láti ìwé rán tí wọ́n fowó sínú ẹ̀ kódà fún sọ́fíìsì ń gbà ẹlòmíì ìyá ẹ̀rọ wà nílé wọ́n fowó sí wọ́n jà wọ́n yọ owó dẹ́ẹ̀bà míì wọ́n fowó ràn kò ní jíṣẹ́ òmí lẹ́tà nìkan ní òfin jíṣẹ́ kò ní fowó jíṣẹ́ ẹ̀rì pé ṣùgbọ́n lóde òní gbogbo àwọn nǹkan yẹn ti yí padà látara ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká àti àwọn oríṣiríṣi ọ̀nà tá ń lò láti fọ́n àti láti tàn ká ìròyìn pàápàá ìtàǹpè ní social media àwọn bí whatsapp telegram uh, x instagram twitter àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí ń gbèrò nítorí náà àwọn mùsùlùmí kí lọ́lọ́run ọba alékiọlá sọ fún wa nípa àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba alékiọlá ò fi wá sílẹ̀ torí islam dínú lè hayat ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ gangan ni ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àmọ́nà sọ̀rọ̀ bí a bá ń sọ̀rọ̀ ní ìtìmá ní ẹ̀sìn kọ́ ìgbàlàlà wọ́n ń àwọn òsọ̀rọ̀ ẹ̀sìn gangan lábẹ́ sọ ìtara ẹni jẹ́ àti ìkó àwọn èèyàn sínú oko mental subjugation and intellectual slavery didi ọpọlọ ẹni má gbóló ó lè báwọn kìí yóò ń ṣe àwọn òsọ̀rọ̀ nípa ẹ̀sìn ìgbàlà làwọn ń sọ àmọ́ tí wọ́n bá débi iṣẹ́ tí wọ́n bá ní kí wọ́n fi ìrìlíjọ́ wọn kọ kìrìsẹ́nìtì ìyẹ́ kí wọ́n kọ gankan sí tí kò fẹ́ sí àwọn òwò ẹ̀tọ́ rẹ̀ ilé wọn fi tú ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí wọn fi tú jẹ pàápàá àwọn tí kò ní àròjìnlẹ̀ àwọn tí wọ́n ta bá béèrè lọ́wọ́ wọn ní ìsìn pé kí ni bíbélì sọ kí ni ẹ̀kọ́ wo ni Jésù kọ yìí fún onípa social media wọn ò lè sọ nǹkankan èyí táwọn ọ̀jọ̀gbọ́n ń sọ ni wọ́n kàn máa sọ ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá sọ fáwa nínú alìkùránì pé yá ayọ̀lẹ̀ nínú àmànà suratul hujurat 49 in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qauman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin bẹ́nìkan bá gbé ìròyìn báyìí ọlọ́nà ẹ̀yìn nígbàgbọ́ òdòdó tẹ́nìkan bá mú ìròyìn kan wá àbó gbé ìròyìn kan wá bá yín fọtọbẹ ìyànà àkọ́kọ́ ni kẹ́ kọ́kọ́ ṣèwádìí nípa ìròyìn tó mú wá yìí torí pé wọ́n máa mú ròyìn wá tá a bá fi lè gbọ́ á fi ṣiṣẹ́ lọ́rọ̀ ní gbígbọ́ fẹ́ gbọ́ yẹn fífi ṣiṣẹ́ fífi ṣiṣẹ́ ṣe kọ́ ló kàn ní tó kàn ní ìwádìí nípa ìròyìn lọ́ní kí ní ìdí a ń tù sí ibò kọ́ọ̀mọ̀ bí jahala kẹ́ẹ̀mọ́ lọ kó ìnira kẹ́ẹ̀mọ́ lọ ṣe àwọn ìjọ kan lọ́ṣẹ́ pẹ̀lú àìmọ̀ fàtúsbẹ̀hó aláàmà fàáìtùnà padà bẹni tó ń kábàámọ̀ lórí nǹkan tẹ́ ṣe yẹn nígbà tọ́rọ̀ bá wà yanjú. Aya ìwá nígbà yára ní sọ̀rọ̀ kan. àwọn nǹkan ò tí ìmú zàkà wọn wá gẹ́bí ìlú òmí náà tíjọba máa ń sọ pé àwọn nǹkan ò tí ìsan táàkì wọn kankan táàkì ìyàtọ̀ ń bẹ láàrin owó orí àti zàkà ò ìyàtọ̀ pọ̀ láàrin kíni owó orí àti zàkà ṣùgbọ́n kò sáàyè láti ṣàlàyé ní àsìkò tí a wà ṣùgbọ́n ìtàkàn sọ ni pé owó orí àwọn ìjọba ayé ọpọlọ ni wọ́n fi gbé ìyẹn kalẹ̀ zaka ọlọ́run ló ní ká máa jọ zaka ló sì ní ká máa gbà wa arákùnrin kan kó lọ sílú yẹn zaka yín kọ́ ẹ̀rú wa ń ba ọkùnrin yẹn pé bóyá wọ́n pa òun lọ́run àbí wọ́n sì lọ́sẹ̀ kò wá débẹ̀ kó wá padà wá bá nàbí àwọn èèyàn mọ̀ sí di pàǹpà wọ́n mọ̀ àwọn ará Màdínà kan sì gbáradì tọ́lọ̀ lọ jà wọn lò bí i wọ́n ti ń múra ogun lọ́wọ́ làwọn ará àlú ìyẹ̀dé ni ọkọ̀ zakari a ń tágbọ́ ní pẹ̀fẹ́ wá pa wá ń bí ní ìgbò àwọn tá ti ń kó zakabọ̀ arákùnrin wa sọ̀kalẹ̀ pé ìjà akùnfà ti فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما ẹni kan bá sọ nǹkan kan ẹgbẹ́ ẹgbò náà ẹwádìí bẹ́ẹ̀ ẹ fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ yìí fún wa ojú ọ̀nà ìtọ́lọ́wọ́ bá tó dúró tọ́ ní tó ṣe pé ní àtàfà bóòtù kọ́bílà ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ ṣáájú káwà náà tó gbé ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ lónìí. àtàhákò kọ́bílẹ̀lẹ̀ amẹ̀l sọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ ká tó fi ṣiṣẹ́ ṣe sódodo ní wàsídìk kọ́bílẹ̀lẹ̀ kàlám honesty in conveyance ká sọ òdodo nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ torí nígbà míì wọ́n lè mú ìròyìn wá a ṣèwádìí a fìdí ẹ̀ múlẹ̀ bó ṣe rí ṣùgbọ́n bàbá bá fẹ́ gbé torí pé ìròyìn yẹn bó ṣe dódodo yẹn kò bá ìfẹ́ náà wá mu tàbí nǹkan tí ó mú jáde ó lè má tẹ̀wá lọ́rùn á wà ara dọ́gbọ́n yí ọ̀rọ̀ yìí à níṣò Islam bọ̀ tọ́rọ̀ bá tún wá jódodo tá a tún fẹ́ sọ bó ṣe wá ẹ̀sìn wá tún kọ́ ẹ pé tó bá ń sọ ṣé yóò tún lù ṣe ni àbí yóò dà lúrú yóò tún àwùjọ ṣe ni àbí yóò ba àwùjọ jẹ́ àpẹẹrẹ aríṣìfì máa lè ìlú kan bàbá níbi tó ti nú gbó ó wọnú gbó lọ ó wá lọ mẹ́mú mẹ́ adẹ̀rí lóòótọ́ tó mú ẹmù ẹ̀ òdìdí ṣífì máa ní àárọ̀ friday ni olúfẹ́wà kàútúbà pàṣẹ gbé mọ́tò nìyẹn tó tó dé gbòrò bàbá ìmọ̀hún ẹlẹ́mu ni ó mẹ́mú o ṣé rọ́lá pa wọn àkúrọ̀ àmọ́ ṣé jímọ̀jọ́ náà tí ó fararọ̀ ó lè fararọ̀ irú ìròyìn ẹbó ṣe jẹ́ òdodo tó wà nílọ máa fọn káàkiri àwọn nìkan láàmà àwọn ẹgbẹ̀rún ọlọ́run débi pé inú gbó yóò gbọ́n níbi tẹ́nìkan kan ti lè rí yín lọ sí lọ mẹ́mọ́ níta ti bẹ̀rù ọlọ́run débẹ̀ yẹn ewu dáadáa tí ọlọ́run lẹ bẹ̀rù gangan lóòótọ́ àbẹ́ èèyàn sẹ́báwò yìí jẹ́ rí fáwọn èèyàn lẹ bẹ̀rù kí wọ́n má rí ǹjẹ́ níbi tẹ́ ti lọ mẹ́mú nú gbóyè sọ́lọ́wọ́ wá rí yín ẹ mọ̀ pé bàbá yẹn ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èyí tó súnmọ́ ni kí ọ̀rọ̀ yẹn kó yí bàbá yẹn padà wá sọ pé ah ló ṣàdùnmí báyìí náà bẹ lọ ṣùgbọ́n lómi ò lọ fọn ká irú àwọn ìròyìn báyẹn ó pọ̀ tó ti dà lóru ó pọ̀ tó ti bà àwùjọ jẹ́ wàá pa àwùjọ àwa mùsùlùmí ẹlòmí nítorí ìkórìíra tó ní sí àfáà kan kí ló sì fà tó fi kórìíra só nìkan ló wà ní ní ló dé bí àfà àlágbájá lọ́fẹ́ ṣe kò mọ́mẹ́ irun ni wọ́n pè ìgbéyàwó ni wọ́n pè lọ́wọ́ ṣe wá sí òní só nìkan ló máa sọ tó wá rí bàjẹ́ kékeré yóò àlóǹfẹ́ bàjẹ́ àwùjọ Islam tó bàjẹ́ yìí nígbàtí ẹni táwọn èèyàn ní fíkọ̀ tí wọ́n fọkàn tán tó ń sọ́ di ẹni tí wọ́n lè fọkàn nínú ẹ̀kọ́ ṣàánà wa lóde òní ọ̀rọ̀pọ̀ta ọlọ́run tún sọ ọ́nù kùrán wà látẹ́kì ẹlẹ́ìsà lákàbí ẹ̀yìn ìnà samuwa wàlìbá sọ́rọ̀ alìfòwádà kúlù òlá ìkàkà ní ànìhùn ọlọ́run ní ọ̀rọ̀ tó ma ní kí ló betí gbọ́ kí ló fojú wò kí ló fi rẹ̀ rò ànábì wa Muhammad oníkáfà bilimar in klabiban a yóò hajjisa bí kulli ma sami'a ó tó fún ọmọ ènìyàn ní irọ́ kó jẹ́ pé gbogbo tó bá ti gbọ́ ní ó sọ irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí tí ìgboro dàrú àwọn báńdì ti kọ́ àwọn ọmọ skúl lákúrẹ́ ooo wọ́n ti kọ́ àwọn ọmọ skúl nìbàdàn ìbàdàn bẹ̀ẹ̀ dàrú gidi mo mọ ẹnìkan tó ní private school wọ́n ti pé à school close láti Wednesday Thursday Friday pé Monday làwọn tó fi jù láàrin gidi níbí àwọn skúl agbọ́ àwọn òbí tí wọ́n wá ń kó ọmọ wọn èlò ní ilé ọmọ ní ó ẹ̀ẹ́dẹ́ ẹ má jẹ́ ká tanra wa jẹ ìròyìn yìí béèyàn ṣe gbọ́ yẹn aburú pọ̀ bẹ̀ nínú aburú ní pé ẹlòmíì ní hypertension ẹ̀jẹ̀ rúru bó ṣe gbọ́ yẹn bpl blood pressure ìfúnpá ẹ̀ ó lè gbà wá lójijì ó lè sọ ẹlòmíì di ẹni tí ó ní rọpárọsẹ̀ yẹn ń pè ní stroke lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè pa ẹlòmíì ó lè ṣokùnfà ikú ẹ̀ ẹlòmíì lè máa wa mọ́tò lọ tó kàn rí information yẹn skul ti dàrú wọ́n ti jí àwọn ọmọdé o ó lè jẹ́ orúkọ skul tọ́ tí wọ́n dá yẹn lọ́mọ tí ẹ wà yóò làkúdẹ́ǹtì tí nǹkan kan ti ṣẹlẹ̀ ní skul yẹn o lè wọ́n ní skul bá bá bá yóò léèrè bá bá àwọn o ẹlòmíì ibi tó ti ń jẹun tó gbọ́ ìròyìn yẹn atáwọ́pa lórí ó lè gbàbẹ̀ kọjá sáàkì àmọ̀ ó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ya wa ò ní mọ̀ ní ẹlòmí lọ́ṣọ́ lọ́wọ́ ayọ́nù ó jàbọ́ yóò jó ẹlòmí ìpele ó fi gáàsì sílẹ̀ ilé lè jó tó rọ́ṣ tó sáré torí náà pàápàá máa ń fọ́wọ́dù láwọn òbí bá ń sọ pé jẹ́ káwọn tí wọ́n mọ̀ kú àwọn ọmọ wọn kìí ṣe gbogbo èèyàn ló gbàgbọ́ fídíò yẹn tí sì ń sọ ọ̀tọ̀ The video is talking about the necessity of showing solidarity and support for the kidnapped school children, teachers, and the principal. Fídíò yẹn ń sọ pé pàtàkì kí á kún àwọn ìjọba lọ́wọ́ kí làwa náà lè ṣe láti rí wípé àwọn tí wọ́n jí gbé nínú àwọn ọmọ iléèwé akẹ́kọ̀ọ́ nínú àwọn olùkọ́ wọn àtàwọn ọ̀gá iléèwé tí wọ́n jí gbé ọ̀nà tí wọ́n lè gbà fídíò yẹn wá ń sọ díẹ̀ sí yẹn ni pé ó mú mọ̀ràn wá pé bóyá gbogbo àwọn iléèwé aládàáni kí wọ́n sọ pé àwọn lọ sí iléèwé mọ́ ti skul wọn bá bóyá ó lè ṣiṣẹ́ ẹlòmí ò gbọ́yé kò gbé ìgbó dáadáa nítorò ní pé wọ́n ní wọ́n ti fi gbogbo sùn tó ní olè máa ń fọ́wọ́ bírú àwọn nǹkan wọ̀nyí so báwọn pta àwọn pẹ́rẹ̀n àwọn òbí ṣe rí báyìí lọ́bá bẹ̀rẹ̀ lọ́bá ń bẹ̀ lọ kọmọ̀ àti káàkiri bẹ́ẹ̀ tó kí wá ṣe kí ò ní sẹ́kọ̀ọ́ náà gbogbo àwọn tí àwọn ọmọ kan ní out of school children ọmọ tí ò sí ilé ẹ̀kọ́ professor aláró abdulrasaq aláró àdìsọ ọláọ̀rá ó ní lọ́dọ̀ tó gbogbo ọmọ ló wà ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tó ń kálukú wà tó táwọn ọmọ tí ń bá lọ ilé ẹ̀kọ́ ìjọba àdáni ilé àwọn kan náà lọ gáràjì tí wọ́n ń kọ́ bí wọ́n ṣe ń kan ni wọ́n kọ́ bí wọ́n ṣe kan ni ní ọkọ́ ṣe mú kò ló ẹ̀kọ́ kan ní wọ́n kọ́ mẹ́ṣẹ́ ẹ̀kọ́ kan ní tó bá bá ń bá ní àwọn tí wọ́n dìgò àti àwọn dánàdánà pẹ̀lú àwọn ìgára highway robber bandit criminal gbogbo àwọn tá à ń sọ ni wọ́n máa ń kọ́ra lẹ́kọ̀ọ́ tọ́mọ̀ bá tí wá tẹ́bá ti skúl ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdí yóò túnmọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ ní the community and on the street yóò padà wá di ẹjẹ́ òwúlò wọ́n kà máa rìn lásán ìrìn ìgboro nínú ikú sọ́lọ́ ní káàkiri ní ìgboro ọlọ́run kò ṣà nítorí náà before forwarding a message ask yourself kó o tó máa message tó fẹ́ forward béèrè lọ́wọ́ rẹ̀ alẹ́ àdàlẹ̀ fọ́bàrù ọ̀rọ̀ tó fẹ́ is it a verified information ọ̀rọ̀ tó fẹ́ pọ́n káyì ṣé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ mọ́mọ́ dárúkù what is the source níbo lọ̀rọ̀ náà ti wá níbo ló ti wá alṣàkọ́kọ́ min ti àti Am I certain that, that it is true? That I talk to ní sí àtù ṣé ọ̀rọ̀ yìí ṣó dámi lójú tó dòdó ni hmm? alfi na ṣírí maslahatun lè nẹ́ẹ̀sì àmọ́sàdà Misharing it benefit people or harm them. Tí n bá ṣí à mẹ́sẹ̀jì bóyá WhatsApp, bóyá Instagram, àbí any other social media platform. Ṣé nínú ṣí à ti bá ṣí rẹ̀? ṣe yóò ṣàǹfààní fáwọn èèyàn ní àbí yóò kó lára bá wọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí bákanáà mẹ́sẹ̀gìrì ní bákan lọ sí kílé ní dìlì àbí kìíní kan wà tó ń pè ní bákan lọ bí general wọn ní viewing watch this video is very important kí ni what is the topic kí ló wà ń bẹ̀ wọ́n ò ní sọ please share very important video ṣe rẹ̀ pé fídíò yẹn tẹ́ ẹ̀ bá download rẹ̀ ẹ̀ tí ìmọ̀ wọn ò ní pàdé ẹ̀ wọn ò ní fún ní táìtù wọn ò ní sọ fídíò yẹn jẹ́ wọ́n kàn déédéé sọ pé ká lọ máa wò ó ti ẹ̀ tó ti Facebook ń sìn wọ́n kàn sọ pé rí èèyàn kan lọ kọ̀ nẹ́ẹ̀tì ìgbà tó bá dé mẹ́ ó lè jẹ́ nǹkan rádaràda mo ti lọ wò kan rí ìgbà tí mo dé bẹ́ẹ̀ ni yẹn ẹlẹ́bọn ni ó wá ń ṣàlàyé pé àwa Islam àfẹ́ Islam ńlẹ̀ Yorùbá àfẹ́ ní mobire wọ́n spread jẹ́ pé ní àwọn nàṣọ́rọ̀ ni ní islamic platform wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹni ẹja ah, platform àwa mùsùlùmí lélẹ̀ èwo tún ní pásítọ̀ tẹ́ gbé wá níta nìyẹn tí wọ́n dẹ̀ kọ ni pé watch this video it will benefit your life kò wó ó kàn fọwọ́ di ni? kò mọ̀ pé nǹkan tó burú gan ló tó ń fọwọ́ ẹlòmíì máa ń fọwọ́ du x-ray perfume pump fíìmù tọkùnrin àti obìnrin ti ń bára wọn lò tí wọ́n ń ṣò wọn ní òhù ní islamic club tí ó wó ó gbà pé this video is important let your children look watch it yóò kàn ṣíà ẹ̀ fún gbogbo àwọn ọmọ ẹni fọ́ọ̀mù pornography tó sì wà ní yóò kàn fọ́n káàkiri ayé so nítorí náà béèrè lọ́wọ́ ara rẹ̀ al-astati an a'tadiru anhu bayna yaday illahi yawm al-qiyamah in kana kadhiban aw sababa dararan ila akharin can i defend this action before allah the day of judgment tí mo fẹ́ message tí mo forward voice note tí mo forward tí mo share video tí mo fẹ́ share tí mo forward ṣé mo lè ra àròjàre lérí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run lóòjọ́ àlùkìyámà lọ́lọ́run bá béèrè lọ́wọ́ torí náà dábẹ́ká mọ̀ ní pé ìnàlè mọ́kànlá lẹ́àkìn lẹ́yìnsà awwal máa yóò ṣèrò lẹ́kọ́bà wà ìnàmà awwal máa yàtà àbọ̀ sí wise believer is not the first to spread information. Rather, he is the first to ensure its authenticity mùmìnì tó nílà káyè òun kọ́ lẹni tó kọ́kọ́ fún ìròyìn ká kàkà bẹ́ẹ̀ òun lẹni tó kọ́kọ́ ṣèwádìí láti fìdí ìròyìn ẹ múlẹ̀ tó ṣe òdodo ní àbódodo kọ́ lẹ́yìn náà ìjẹ́ fífọn ká ṣíárìnì fọwọ́dínì ìjó láǹfààní tó fẹ́ ṣe àbá burú ló fẹ́ mú wa ọlọ́run kó ṣe àná wa torí náà àwọn tí ó ń pè ní ìṣàhàn rúmọ̀ àbúrò ẹ̀pọ̀ òyìn láti kásẹ̀ rẹ̀ lẹ́wọ̀ It can cause panic and confusion among the public. Fáwọ̀dọ̀, ìjọ́pẹ̀ ní fáwọ̀dọ̀ onídàrúdàpọ̀ tó lè ṣẹlẹ̀ nílùú tẹ́bẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí ní Ìbàdàn, Lákùúrẹ́, àti ẹ̀dúpẹ́ lọ́rùn ìjọba tí wọ́n ti àtàwọn àjọrọ̀ agbófinró ọlọ́pàá tí wọ́n tètè sọ àwọn náà fún spend information pé kò sí tó ṣẹlẹ̀ kálukú padà sẹ́nu iṣẹ́ ò ìjókòó nínú dàrúdàpọ̀ gan àǹfààní ni a tó ń ran àwọn èèyàn burúkú yẹn lọ́wọ́ ni torí pé nínú táwọn náà máa ń lò ní element of fear olùgbòdìé wọ́n máa ń fi ìpayà sọ́kàn àwọn ènìyàn nínú tí wọ́n ń lò náà ni wọ́n lọ́n kó ṣàánú wa It can damage the reputation of individuals and institutions. Ó lè ba ọmọlúwàbí àwọn èèyàn jẹ́. Ó lè bà jẹ́. Àwọn ilé iṣẹ́ tí a gbé kalẹ̀ <clears throat> ní ilé iṣẹ́ okòòwò, ilé iṣẹ́ ìtajà, ilé iṣẹ́ ìjọba ó lè ba ọmọlúwàbí wọn jẹ́. Wà á ti tẹ́ ẹ̀sọ́ àwọn èèyàn, mú kàn yí wọ́n ti gbé gbogbo property ẹ̀ jáde is worth three point five billion naira. ẹnìkan ló dẹ́ kọ̀kọ́ kúkọ̀ láàbà tó yẹ pé yẹ ká ṣàánú tó nǹkan sí ìlú gbé jẹ láàárọ̀. ẹ̀wọ̀n tó máa ń pọ̀ káàkiri bẹ́yẹn àwọn míì lè sọ pé company kan pé ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n ń lò company yẹn kí ló ṣẹlẹ̀ tí ilé iṣẹ́ epo báyìí sì bóyá ọlọ́mọdé kó ṣẹlẹ̀ fún wa o. àwọn tó ti ṣẹlẹ̀ sí kọ́lọ̀n ní àwọn èèyàn wọn ní bóyá yóò rí bọ́ sínú bank petrol ó wá kú jẹ́ǹtọ́ ọlọ́run bá ṣàánú ọlọ́wọ́ máa dánwà ó ṣẹlẹ̀ báńkì ẹ̀kan ní bóyá tún ṣẹlẹ̀ ní òwú wọn ni kí ní yẹn ló rí ní ògùn owó tó ṣe lẹ́ni tó ń gọ́mọ́ ń kàmọ́ pé ẹgbà ní ìrajà báwo ló ṣe ní ra epo ní kọ́ńtì ẹ̀mọ́ ẹ̀ pé ẹgbẹ́ èèyàn nílò ó ti rí ó fi rí ní òní tàbí kábẹ̀ sọ fáwọn ọkọ̀ ẹ̀kan lásìdẹ́ǹtì àwọn dráìvà aláwọ̀ àpá onímọ̀kùnmù náà wá gbàṣẹ́ lásìkò yìí wọ́n ní ẹ̀jẹ̀ èèyàn ló ẹ̀ẹ́dùn ẹ̀jẹ̀ ni ó ní òní ó lè bá àwọn ilé iṣẹ́ ńláńlá ó lè sọ wọ́n di ilé iṣẹ́ tó pé yóò parẹ́ ní ìsìn àwọn èèyàn bíbí ó sọ mistrust within community a ní fọkàn tánra wa nínú àwùjọ táyà bá bẹ̀rẹ̀ sí gbé àwọn kan wọ́n jìrì it distracts attention from genuine issues requiring urgent attention torí àsìkò hmm, àwọn nǹkan tó yẹ ká mójútó à ní mójútó

gbogbo kìíní kàmí tí wà áwò dáadáa ẹniyàn ṣe kádàm ẹniyàn yọ́ ma nǹkan o ó ń ṣe wà ní bàbá adámọ̀ kẹ́ nígbòrí wọ́n ti lè rí fídíò nígbà tí bàbá adámọ̀ wà kékeré mo wá wo àwọn èèyàn yẹn bí àwọn lárúbáwí ará Sudan mà nílé ìdúgbò tí ó wù mo tún máa padà lọ wù mí fún àwọn èèyàn AI artificial intelligence simulation

wàlá yàtà bàdùkùn bàdọ̀ àyọ̀ṣẹ́gbò àdùkùn àyàkùlà láàmà àkíkì báyìta fákàrí ìtumọ̀ ìbára bẹ̀rẹ̀ gangan ní pé láyá kọ́ọ̀mù mìkọ́ọ̀mù àṣà àyàkùnù fẹ́rọ̀ mìírùn wàlá nìsá nìsá àṣà àyàkùnù fẹ́rọ̀ mìírùn náà ọlọ́ni ẹmọ́sìrá ń ṣe ẹ̀yẹ́ ní ṣókí ẹnì kápá kan mọ́ fapá kejì sí ẹ̀yẹ ìwọ mọ́fẹ̀lú méjì ẹ̀yẹ ìjọ ẹ̀mọ́fìjọ méjì ẹ̀yẹ mọ̀rọ̀gbọ́dé àwọn obìnrin ẹ̀mọ́fìra ń jẹ́ títí tọ́nà tó wá ní ẹ̀mọ́fìra yín sọ́ra yín súná bú ẹ̀mọ́ mọ̀ síwádìí ara yín ọ̀tẹlẹ̀múyẹ́ ara yín káàkiri ẹlòmí ò ti fẹ́ ti kámẹ́rà sílẹ̀ àpá yẹn kí ló lọ sí mẹ́rin yóò fẹ́ ti kámẹ́rà lẹ̀ yóò tún gbé nígbà tó jáde a ò sọ fún yípa àbá ìgbólówọ̀ lọ hòtẹ́ẹ̀lì láàbà tó travel tó wá lọ́jì yóò gbé àfà yẹn ẹ̀gbẹ́gbà fàfà jáde obìnrin kan tẹ̀lé òun kọ́ ló tẹ̀lé kò mọ́bìnrin yẹn rí o àfà yẹn lọ hòtẹ́ẹ̀lì pẹ̀lú wọ́mà yẹn àwọn evidence wà ìjọba àfà yẹn gbé ló fẹ́ dùn kò òṣèlú kan àbíkẹ́ wọ́n kàn gbé jáde yìí yàrá kò jọra wọn o ẹnìyàn kan wọ bẹ̀ sẹ́mà bá ṣe ń lọ títì ó ti ṣẹlẹ̀ sí mi nínú ọkọ̀ tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí wa jẹ́ kí n lo wa wúmà yẹn mọ̀ wò pé ó wà very very sick ó ṣàwà mo rí pé ó wà mẹ́rin eh, ó wà restless orí itan ló sùn sí títí tàbí dé bá dùn sí ṣáàmì yẹn ti wá ṣáyé social media mo kàn wá ìmájì ní sí ìláyé social media kẹ́nìkan kó gbé e báyẹn tó ṣe ro yàtù yàtù sórí ilẹ̀ ìṣọ́ ẹ̀ déètù kan làbá ọmọ kápọ̀sì kan lórí tàbá ló sún di bàdàn wọ́n dẹ̀ tún jọ sọ kalẹ̀ wọ́n á wò pé báwo ló ṣe máa rí ìsìn jẹ́rẹ̀mẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ onímọ̀ tó rí kọ̀ọ̀tù débi pé bẹ́ẹ̀ lọ ní ogbó bẹ́ẹ̀ lọ tọ̀ṣọ́ ìgbésẹ̀ rí àníká lọ síbi tó jìnà ẹnìkan lè wà nìkan yóò fẹ́ ti kámẹ́rà látọ̀ ọ̀kan yóò capture bó ṣe ń tọ̀ bí wọ́n ṣe ń lọ yẹn yóò tẹ̀lé ẹ̀ lọ ó nímọ̀ ṣe fẹ́ ti kúrò níbi téèyàn ti lè rí yóò lọ gbé ọ ṣe ń tọ̀ nànà. léyà àyàwó abẹ́ rìfọ́ọ̀mù ìdíjẹ́ tó orílẹ̀-èdè jíjẹ́ àìwọ́n zoom kámẹ́rà yìí ẹwà àwọn oríṣiríṣi ìpínlẹ̀ táwọn èèyàn tó fi ń jẹun sí àwọn content creator ọlọ́run kó ṣàánú wa mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí o ní kámọ̀ ní pé kádákẹ́ kádákẹ́ ọlà ló wà bẹ̀ kámọ̀ sọ̀rọ̀ kó pọ̀ aburú bẹ̀ẹ̀bẹ̀ tàbá ṣọ́ra ọ̀jọ̀gbọ́n kan ní I'm not cool, they know وسكوت السلام وإن السقط فلا تكون مكتار ọ̀ṣọ́ tó mọ̀rọ̀ sọ yìí àwọn yóò mọ̀ sọ pé ní làákà ìlú mọ̀rọ̀ gbé kalẹ̀ wọ́n tù sàlámà tó yẹn ọ̀la mi kò ọ̀rọ̀ kan sí

ìbí wa múlẹ̀ tẹ́sẹ̀ wa rinlẹ̀ lórí òdodo átàlẹ̀ ọ̀kà títí tàbí ṣalábàpàdé rẹ̀ ọlọ́pàá Allahumma ilfas alìsínẹ̀tìn ìrìnlẹ̀ káàkiri wà ní bá ní ṣọ́ alìsínẹ̀tà náà bá ní ṣọ́ ọkàn wa dáàbòbò níbi ìṣe mùnáfìkì wà mẹ́lànà mílẹ̀ dọ́lálí wà láìsíyà àwọn iṣẹ́ wa ọlọ́ọ̀bá lè dáàbòbò iṣẹ́ táàmà ṣe tí ó mọ̀ jẹ́ ìyapa àṣẹ rẹ̀ tí ó mọ̀ jáṣẹ́fẹ̀ ọlọ́run dáàbòbò wa ń bẹ̀ ọlọ́run ìfẹ̀dọ̀lérí òróòró ọlọ́ọ̀bá ní fún káàdù wà àgbègbè mùsùlùmí Allahumma ìfà àbìnà aná wàbànà tànà wàmàdàrí tànà wàmù àsàsà tànà fàbùyù tànà wàmùtàmàá tànà wàmùtàmàá tànà min kulli suni wa àwọn mọ̀dárí wa àwọn ilé ìwé wa ilé ẹ̀kọ́ wa gbogbo àwọn ilé iṣẹ́ ńláńlá